الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته طيب من قارئ الحديث الأول الحديث الثاني الآن الحديث الثاني نعم عن عمر رضي الله عنه أيضا قال بين بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجعل علينا رجل شديد بلغ الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم أحمد ركبتيه أخبتيه اليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال عن الإنسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الجهاد قال فأخبرني عن أماراتها قال أن تجد الأمة رباتها وأن ترى الكفاة والوطن العالة رعاء الشعب لتطولون في البنيان ثم انطلق ولبثت مليا ثم قال يا عمر أتدري من الله في الجامع وأولا إن شاء الله تعالى فهذا الحديث الذي أمامنا في آه، هذه الجلسة المباركة هي الحديث الثاني كما بوب الإمام النووي رحمه الله تعالى في كتابه المشعور لديكم فهذا الحديث حديث عمر ولذلك قال المعلف رحمه الله تعالى عن عمر رضي الله عنه أيضا لماذا قال أيضا؟ لأن الحديث الأول من حديث عمر فمن المستحسن أن يأتي بهذه الكلمة فرحم الله الإمام النووي رحمه الله تعالى ورحم الله لمعنا جميعا فقبل أن ندخل في شرح هذا الحديث المبارك هناك بعض الأشياء تتميما لما قد سبق لنا في شرح الماضي ففي الدرس الماضي تكلمنا أن رسول الله صلى الله عليه وسلم سمى عمر أمير المؤمنين ف قلنا بأن الرسول صلى الله عليه وسلم سمى عبد الله بن جحش أيضا وهناك خلاف لدينا على حول هذا الرجل عبد الله بن جحش هل ارتد أو أم لا فمن المستحسن أن نأتي ببعض الأجوبة يعني تتميما للفاهدة فنستمر في الأرضية طيب نعم. فعبد الله بن جحش هذا رضي الله تعالى عنه وارضاه اختلف بعض العلم رحمه الله تعالى فأصل أصل الخلاف عندهم الخلاف في الأسماء يعني من كان من كان منكم يطلع في كتب العلماء تجد أن يعني في بعض أسماء الرواة أو في بعض أسماء الرجال ممكن أن ترى فيها الاختلاف يعني في بعض أشياء يقولون هو عمرو وبعضهم يقولون هو عمر عمر وبعضهم يقولون بل هو كذا كما اختلفوا في اسم أبي هريرة اختلفوا في اسم أبي هريرة واختلفوا في اسم بعد أصحاب النبي صلى الله عليه وسلم فعبد الله بن جحش هذا رضي الله تعالى عنه فبقول رضي الله عنه قد علمتم أنه مرتد فهمتم نعم. أنا وراجع لكن قبل قبل أن نتفق على أنه لم يرتد كما بسبب الخلاف سبب الخلاف الخلاف في الأسماء فقال بعضهم هو عبد الله وقال بعضهم هو عبيد الله ابن جحش هو عبيد الله بن جحش وقال بعض هو عبد الله بن جحش والله أعلم فالصحيح أنه عبد الله بن جحش ولكن معه أخ أخوه عبيد الله بن جحش عرفتم عرفتم سبب الخلاف فعبيد الله بن جحش هذا هو الذي اختلف أهل التاريخ في أنه أن مات مسلما أو مات نصرانيا ففي خلافه ففي خلافه يعني خلاف واسع فلذلك بعض المؤرخين كمثال عرفتم ابن عبد البر ابن عبد البر يعني كتب كتابا سماه الاستيعاب ففي تاريخ والإمام هذا اسمه ابن حجر ابن حجر الذي عرفته صاحب فتح الباري كتب كتابا سماه الإصابة الإصابة فالإصابة كتاب تاريخ تتعلق في بأسماء الصحابة ومناقبهم ففي ففي كتاب ابن عبد البر وفي كتاب ابن حجر هما يعني لم يذكرا اسم عبيد الله سكتوا على أمره الرسول لأن هناك بعض الروايات كما ذكر ابن كثير رحمه الله تعالى هناك بعض الروايات على هل ارتد عبيد الله الآن عرفتم هذا ما في مشكلة في أمر عبد الله بن جحش فعبد الله بن جحش هو مسلم صحابي كلمة واحدة بل مات في غزوة أحد وهو الآن إذا ذهبت إلى مدينة تجد إن شاء الله تجد قبره يعني تجد قبره في موقع غزوة أحد في المدينة عرفتم أن هناك مقبرة قريب من جبل أحد عرفتم ذلك عرفتم أحد يعني جبل أحد لأن يعني في جنب جبل أحد أو قريب من جبل أحد هناك مقبرة دفنوا فيها شهداء أحد كحمزة فعبد الله بن الجاش هو ممن دفنوا في هذه البقعة المباركة بل قال المؤرخون رحمه الله تعالى بأنه هو بجنب حمزة رضي الله تعالى عنه وضاه فبهذا زال خلاف على أن عبد الله بن جحش هو مسلم بل هو صحابي بل هو من الشهداء واضح لكن أخوه عبيد الله قد عرفنا أنه طيب هناك رجلان الآن عبد الله وعبيد الله فمن أراد أن يدخلنا في المشكلة يعني يقول عبد الله وعبيد الله رجل واحد فهذه مشكلة عظيمة لكن إذا عرفت أنهما يعني رجلان فلا الخلاف فبقي الأمر ما أمر عبيد الله بن جحش رضي الله عنه آه، في قف أمره تردد ولكن والله أعلم آه، يعني نحكم عليه بأنه إن شاء الله مسلم لماذا؟ الاستصحاب أردت الاستصحاب استصحاب بقاه ما كان على ما كان لأن الأصل أنه مسلم عرفنا أنه مسلم لكن هناك بعض الروايات عند المؤرخين رحمهم الله تعالى بأنه ذهب إلى إلى حبشة فممكن أبيض الله بن جحش هذا هو الزوج أم حبيبة أم حبيبة من أمهات المؤمنين يعني هو زوجه زوجها الأول قبل أن يتزوج بها النبي صلى الله عليه وسلم فذهب عبيد الله بن جاش وأم حبيبة إلى الحبشة ثم قال بعض المؤرخين بأنه تنصر ودي كريستيانين به فقال بعضهم ده كابن ابن, ابن, ابن إسحاق قال لأنه تنصر ومات ومات نصرانيا عندهم ولكن كل أسانيد الذي جاءوا بهذه القصة غير مسلم إما أن يكون فيه إرسال كما رواه عن طريق الزهري رواه عن طريق الزهري وطريق الزهري عرفت مع الإمام الإمام الزهري يعني من كبار العلماء في علم الحديث الإمام الزهري رحمه الله تعالى ف روى أبي القصة عن طريق بن ولكن إذا قلنا بأنه رواه عن طريق الإمام الزهري مرسلا فقال المحدثون رحمه الله تعالى مرسل الزهري عرفتم أن من يعني هناك بعض المراسيل التي ممكن أن نقبلها وأن نكون ما شاء الله هذه رواية صحيحة مرسل من؟ كبار التابعين كمان كسعيد طيب. فالزوري هاي فالإمام الزوري هذا رحمه الله تعالى يعني من العلماء من التابعين ولكن قال العلماء فمرسل الزهر شر من مرسل غيره هذه قائلة حديثية مرسل الزهر شر من مرسل غيره ففي هذا إذا وجدت حديثا رواه عن الزهر مرسلا فاعلم فاحذر أن هذا الحديث شر لماذا؟ لماذا؟ يعني لماذا وضعوا هذه القائلة؟ لأن الإمام الزهري رحمه الله تعالى هو حافظ حفظ الأشياء ولا يمكن في حق من حفظ الأشياء أن لا يذكر أسماء من أخذ عنه ولذلك قال ضبعة العلماء رحمه الله تعالى بأنه لأنه حفظ أشياء حفظ أسماء إذا إذا الإمام الزهري إذا يريد أن يذكر لك حديثا سيذكر لك عن كذا عن كذا عن كذا عن كذا وأنتم تريدون أن تأتي ببعض أحاديث أنا رجلا عرفنا أنه مسلم لكن قلتم بأنه تبصر وأتيتم بحديث الإمام الزهري الحافظ بدون ذكر من عرفته نعم. فقال العلماء لا أبدا اذكروا غير الزهري إذا ذكرتم غير الزهري أنه حدثكم بحديث ولم يذكر آه، آه، الشيخ ولم يذكر يعني من أخذ عنه ممكن أن نقول مرحبا بكم لكن الزهري هذا حفظ أشياء ولذلك قالوا مرسل الزهري شر من مرسل غيره من من قرأ هذه القاعدة ولم ولم ولم ولم يفهمها يعني عند العلماء ممكن أن تقول هل الجرح زوري ما جرحه بل هذه أيضا ثقة وتعليلا عنه عرفتم كيف؟ لأنهم قالوا بأن الإمام الزهري رحمه الله تعالى حفظ أشياء فالله أعلم أصح والله أعلم والأرجح والذي يعني أتقن عليه النفس أن عبيد الله عبيد عبيد الله ابن الجحش هذا والله أعلم هو مسلم لماذا؟ عرفتم مما قد سبق لنا من الدروس ذكرنا لكم حديث حديث أبي سفيان لما ذهب إلى هرقل كما أخرجه الإمام مسلم رحمه الله تعالى لما ذهب أبو سفيان إلى هرقل سأله يعني هرقل سأل أبا سفيان بعض بعض الأسئلة فمنه أن ارتد أحد من أصحابه فقال أبو سفيان لا فقال العلماء إذا قال أبو سفيان لا إذا كان عبيد الله بن جاش قد ارتد لابد من أن يذكره أبو سفيان لماذا؟ لأن أبو سفيان والد أم حبيبة عرفتم ممكن لابد من أن يعرف أن أن عباد الله قد قد ارتد في الإسلام فيقول أبو سفيان آه، ارتد الإسلام حتى ارتد يعني شخص يعني من أقاربه وشخص وشخص وكذا وكذا ولذلك قال العلماء رحمه الله تعالى الأصل بقول ما كان على ما كان فأبي الله بن جحش هذا إن شاء الله تعالى مسلمون وعبد الله بن جحش كلمة واحدة وصحابي لا خلاف في أمره والله تعالى على وعلم أظن أن هذه المشكلة زالت زالت ما شاء الله والمشكلة الثالث تتعلق بحديث الإمام عمر بن إياد ذكره في المواقع أم لا بحثنا وبحثنا حتى الآن ما ما وجدناها في المواقع لكن وجدنا كتابا يعني عن طريق الشيخ سليم رحمه الله تعالى وحفظه الله ف موقفه والله أعلم موقفه موقفنا أنه قال من قال بأنه بأن الحديث في الموطأ وهم من قال بأن هذا الحديث في الموطأ ووهم من قال بأن الحديث يعني ليس في الموطأ فهذه توسط يعني يعني كان الشيخ رحمه الله حفظه الله تعالى في في الوسطى فهذا ليس ليس بعيب والله تعالى وهذا هذه إما والفاتنة من الدروس الماضية نسأل الله السلامة طيب فالحديث الثاني نعم حديث طيب. لك في عبيس وقته نستمر بهكذا نستمر بالأرضية نعم نستمر طيب دعنا حديث ذلك نعم حديث عمر نعم يعفاني أبا حديثه واحد رحمه رضي الله تعالى عنه وارضاه فمن المستحسن أن نذكر شوية قليلة يعني تتميما لما قد سبقه من حياة عمر بن الخطاب رضي الله عنه فعمر هذا قد ذكرنا لكم بأنه يعني عن طريقه وبيده فتح الله سبحانه وتعالى فتوحات للإسلام وبدأ التاريخ بتاريخ الهجري والأشياء ولكن مع هذا قتلوه فعمر بن الخطاب وفي الصلاة وجاء هذا الرجل أبو لولو أبو لولو المجوسي ذهب وقتل عمر بن الخطاب رضي الله عنه فما سمى بقتال لماذا قتله؟ لأن أبو لولو هذا هو خادم أو هو غلام لرجل المغيرة بن شعبة مغيرة بن شعبة صحابي وأبو لولو هذا غلام لمغيرة بن شعبة فكان بينه وكان كان بين أبو لؤلؤ وبين المغيرة شيئان فرفع أبو لؤلؤ هذا الأمر إلى عمر لأنه هو الخليفة ففي ظنه ما فهمت طيب طيب عادي ففي ظني ففي ظني أبي لؤلؤ المجوسي في ظنه أن عمر ظلمه فبسبب ذلك يعني عزم على قتل عمر بن الخطاب سبحان الله فأتى عمر وهو في صلاة الصبح يصلي للمسلمين فدخل أبو لؤلؤ ضربه بسيف في ثلاثة أماكن مع خلاف من المعرخين ثم يريد أن يخرج من المسجد وطعن ثلاثة عشر من أصحاب النبي صلى الله عليه وسلم أيضا. On 14 ففي بعض الحكاية قالوا بأنه بعد ذلك عرف بنفسه أن المسلمين سيخوضون فقتل نفسه أيضا شوف وذلك قلنا بأن أهل المصاهب والله أهل المصاهب ما ما عرفوا قدر أحد بل هو يريد أن يقتلك يريد أن يقتلك حتى ممكن أن يقتلك أو يقتل نفسه فذلك لابد من الإنسان الحماية والدعاء والاستعاذة و و و نسأل الله السلامة والعافية طيب فعمر بن الخطاب nígbà tí ó ti خلاف àwọn aṣọ bó ṣe lò aṣọ gbà pé ọdún mẹ́wàá ọdún mẹ́wàá pé tó kọ́ àwọn ẹ̀rọ sí hajj àbí aṣọ àdúrà tó ṣe kíni o tó ṣe lọ́rùn ọlọ́run ti gba àdúrà rẹ̀ ṣùgbọ́n tẹ́yìn máa ń sàdúrà nígbà mi ọ̀nà tó lọ́wọ́ gbàgbà àmọ́ bí ó ṣe gbà umar ń gbà sọ umar ó ṣe àdúrà mi hajj pé ọ̀tọ̀ ogbó ti dé agbára wọn ọ̀fẹ́ kásẹ̀ tó mẹ́lẹ̀ mọ́ kò sì pé oṣù mẹ́rin ẹnìkan sì sọ pé òun fẹ́ pa umar òun àbúrúlò yẹn aṣọ yìí pé ọmọ ọ̀dọ̀ ló jẹ́ sí mọ̀gírọ̀ bù ṣọ́ba mọ̀gírọ̀ bù ṣọ́ba yẹn ó jẹ́ sáà bí ń tiẹ̀ òun gbà sọ́dọ̀ ọ̀rọ̀ wa sí bẹ́ẹ̀ láàrin ọlọ́kọjọ́ sọ ọmọ lọ́jú ẹ̀ ó gbà pé àwọn ọmọ ọ̀sán bò sí lórí ẹ̀dọ́ gbọ́dá lọ́pa ọmọ ọ̀sán náà nìyẹn asàlùwọ̀ àsàlámà nígbà tó sọ ọmọ láti bó ṣe fún mọ́rù tó bẹ tó bẹ ó tún ọbẹ̀ yẹn apá kan náà lọ́kọ̀ọ́ sọ pé at least àwọn méje ló ti padà kú bẹ́ẹ̀ ni àwọn méje ló ti kú àtàṣe Umar bin Khattab radiyallahu anhu wallahu a'lam ìgbà tí Umar kú tọ̀ ta ló wẹ̀ gbẹ́sàáhó ibùdókó Abdullah Abdullah náà ló ti kí ni lówó bàbá rẹ̀ radiyallahu ta'ala anhu walakin فصهيب هذا أما بدي صهيب صهيب الصاد صهيب الرومي كلا كلاك بيو آه، هذا الذي يعني غسل يعني صلى على عمر رضي الله عنه صهيب صهيب ابن السنان الرومي نعم بس بدي خلافك kìláàfà kan رضي الله تعالى عنه وأرضاه نعم àdìsí tàwa fẹ́ sàlàyé àdìsí yìí àdìsí yìí lọ́dọ̀ àwọn afáàmọ́ pé ní hadithu jibril àdìsí kan kí o hadithu jibril torí pé nínú àdìsí yìí o náà ni wọ́n ti rí ẹ̀rí pé jibril wà bá nabi sallallahu alaihi wasallam fàádà hadithu ń farada bihi muslim rahimahullah ta'ala anil bukhari muslim ìwà muslim tọ́lá sí kínú iná gba àdìsí yìí wá pẹ̀lú rú lásìrì àwọn nǹkan jẹ́ wà nínú bukhari àwọn ó kínú ọjọ́ gẹ́lẹ́ bí mo bukhari ti wá nígbà tó sọ̀rọ̀ nípa báàbò kọ́lùkọ́ afáàlù ibad àwọn kan sọ nípa dídá pé wọ́n dá iṣẹ́ tá à ń ṣe ni wallahu khalaqakum wa ma ta'malun wallahu wa ma ta'malun fàdákàrà al-imam Bukhari abdulhadith fi àkàdálíkà àwọn afáà mi náà wọn nínú hadith kan imam Abu Dawud wa Tirmidhi wọn náà gba hadith wa fàdákàrà hadith ọlọ́tọ̀ sí hadith àwọn ọmọdé àkọ́kọ́ tá a sọ wípé ọmọdé nìkan lọ́gbà wa hadith ilé yóò ní àwọn ìwàyà àbẹ̀wẹ́rà nígbẹ́ anásù ṣùgbọ́n alifáàtún ṣe kí ni o ọ̀rọ̀ ṣe náà amma lafdu ti alafdu lati dakara awul mu'allif an-nawawi هذا لفظ للإمام مسلم رحمه الله تعالى عن طريق عمر لكن لهذا الحديث سبب لهذا الحديث سبب سبب جواب ذكر حديثي بس قد رسال àwọn afáàlẹ ẹwọ ẹwọ ìmọ̀ bí alásùnwà ṣe yàní ìtìdáhùn bí manhaj salaf fi kulli shay àtàfi ta'rif tó bá fẹ́ ṣe nǹkan rí pé wọ́n lájà àwọn sálàfù ló tọ̀ kódà kọ́ fẹ́ kọtíra kódà fi tàlíf ó fẹ́ kọ́ àwọn ọmọ ní nǹkan bóyá ni ada kẹsí romain mọ àṣìṣe àwọn tí wọ́n àwọn tí wọ́n ṣe dání kí ó lè pọ́lọpọ́ wọn ni wọ́n ṣe kíni ni wọ́n forí kólé ó fẹ́ sàbíṣù mọ́dúrásà ọ̀fẹ́ kọ́ àwọn fẹ́kí mẹ́lẹ́ hajj wà mọ́ kalẹ̀ fún mọ́dúrásà ó wá lọ́wọ́ àwọn tíra kẹ tíra òsì kẹ káàkiri ó fi mú tí àṣà yọ̀ ó fi mú ti ṣe àwọn onímọ̀ yá ti fẹ́ lápò dá mẹ́rẹ̀ẹ́dì àwọn sálàfù sáwọn wọn ní kálàsì wọ́n bí wọ́n bí sẹ́kù sílẹ̀mí lẹ́rẹ̀ yìí pé tá a fẹ́ kọ́ ọmọ àbí a fẹ́ kọ́ àdìmọ̀tẹ́dì ẹ̀ tọ́sẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ kí ni ká seku sílẹ̀ lere yii pe kọ́ nínú àwọn tíra dákàrà ṣe tada fil hadith ibda bi arba'in an-nawawi ثم بعد الأربعين خذ يعني كتابه المقدسي أي ابن الأحكام ثم بعد ذلك àyùrùmí àti kọ́mọ̀ ẹ̀rọ wá náwó lè káfí kan àti kàfá káfí àti kiri kan náwó sọ́fí ó sáwọ́ àkàkà pé ilé tó kọ́ǹkì láà kábàtà àbúnafsàk látẹ́tà àbúnafsàk ẹni bá tó náà yànnìyá kò kútó ogbélé ogbélé منهج السلف في التعليم فالإمام النووي رحمه الله تعالى ساق منهج السلف عرفت ماذا فعل؟ بدأ كتابه هذا بما بدأ به البخاري كتابه حديث في نمل عمر بن كما ذكرنا لكم وهذا الحديث الثاني بدا به مسلم كتابه كل كلمه صح ما تبقى تقول حديث لما وعلى انت ما بقول كوكو في بلاد سياسيه كل كتاب بدا الوحي انه في بلاد حديث نمل عمر بن زياد ما تبقى حديث لما تو حديث لما تو لا يني حديث لما وعلى ده مسلم ó sì mọ̀ yí pé kí la sọ nípa mọ́bùkà àti mùsùlùmí bàtà àdìsá àkọ́kọ́ pé ó ní àlàdà ìmọ̀ àmàlì mọ̀hàdìfín ọ̀dà kara Bukhari àti Muslim wá dé ó jẹ́ pé àtọ́wò tó tó nàkà. so mẹ́nìlájì tó wá ògbà nígbà tó yẹ pé ọlọ́run bá ti gbà sí ọgbà tí eléyìí náà kí á yẹn náà fi láàmú sí. so wọ́n ní ká ọlọ́run bá sọ fún yẹn pé àwọn sàbí ohun ti gbà sí ẹ̀wọ̀n rọ́bì ọlọ́run àwọn rọ́bì àwọn ni pé kún yàtì síra la mẹ́nìlájì kú wọn náà yẹ bá àwọn ọmọ lórí yẹn nígbà tó ẹni wo lè mọ̀ bí wọ́n ti gbà sílẹ̀ ọlọ́run gbọ́dọ̀ gba àwọn kan yà ní kọ́tì tàbí mọ́mù náà wà mọ́ náà tàyè ìjà mọ̀ yìí pé mọ́mù náà wí ní àkọlé kan ìtìdá òsàlà sódì àwọn sódì jẹ́ pé jíìmù kọ́ni ti bẹ̀rẹ̀ tí a kùn bẹ̀rẹ̀ jíìmù sì bẹ̀rẹ̀ tí a bẹ̀rẹ̀ lákin àìsàbàkọ̀ ahad bí hada ó ṣáájú Imam Nawawi ṣe nǹkan tó ṣe yìí fal-Imam Baghawi rahimahullah ta'ala araftum al-Imam al-Baghawi araftumuhu شوية رسم الإمام البغوي كتب طبعا هذا الكتاب موجود في مكتبنا في ليوو ما شاء طيب فالإمام البغوي هناك قصدي أنه قصدي أنه شرح السنة táǹsọ̀rọ̀ àti masọ́bí masọ́bíhù sunna masọ́bíhù sunna ẹ̀rọ kitabu lahu masọ́bíhù sunna inú tíra méjèèjì rẹ̀ yìí ìntò náà fi bẹ̀rẹ̀ nù fàhádà ó máa ń pè máa bá gọ́wé sábàkọ̀wó àlàáhàdà fàhádà hadith ممكن أن ندخل في صحيح مسلم الآن ففي صحيح مسلم صحيح مسلم بعضهم يدعى قرأ حديث أصلا سبب تي أبي زكينيو tí wọ́n fi sọ hadith yẹn òun náà ní sábà bíi fitna tó ṣẹlẹ̀ ní basra fàdà hadith an tariqi yahya ibn ya'mar fa yahya ibn ya'mar ń sọ fún wa yìí pé kharaj yahya ibn ya'mar kharaja min al-basra ma صاحب له يقال له حمير بن عبد الرحمن يحيى بن جابر وحمير بن عبد الرحمن ذهب إلى مكة حاجين أو معتمرين شك من الراوي ó ní ìyáyé mi ìyá máa rò wà lóko sùn ó ní àwọn òun àti ọ̀rẹ́ òun kẹjọ kúrò ní basra àwọn ń lọ sí mẹ́kà àwọn fẹ́ lọ sí hajj rọ́wùn tàbí pé wọ́n lọ sí umra àwọn sáà lùkọ́ lé àwọn tí wọ́n lẹ́nu ọ̀sọ́ pé táwọn bá dé mẹ́kà ó sú ọ̀pá àwọn sáà rìsá àbẹ́kan àbẹ́ẹ̀kọ́ ìlú tí àdàbí sọlá àlùwà àlùwà sálàm tí àdàbí ti lè gbàgbé títí títí yahya bin ya'mar wa humayr bin abdulrahman ابن عبد الرحمن حميد لا زال راه حميد بن عبد الرحمن نعم حميد بالدال ابن عبد الرحمن أبي يحيى بن يعمر طيب عاوز أقول قطع ما أدري عاوز كينيو عاوز كينا وأصحاب النبي صلى الله عليه وسلم تابل نبقى كينيو نبقى ظهر في البصرة أول من تكلم في القدم أنا قطع ذكينيو الدقاق صار نبقى الدقاق صار كذا عليه bó sì yàtọ̀ sí bá a ti gbọ́ yé ẹ́ wọn náà pè ní kíni aljohanij aljohanij aljohanij náà zahara bí náà pé kò sí nǹkan tí ń wọn amúrò sí bá a ti jókòó ìdáhù a máa jókòó báyìí ilé ní akéde àwọn ìgbà yẹn pé àlàámùrù onof kẹsẹ pé ti mọ̀ pé Ọlọ́run alóògùn jókòó nínú o gbà tó jókòó lónìí nínú àkídà ìgbà tó tán Ọlọ́run gbà tó tó tán ìní Ọlọ́run orí ìlú tó tó pé Ọlọ́run máa fún على تبويب البخاري بهذا الحديث في باب خلق أفعال العباد عرفت سؤاله نعم نعم باب خلق أفعال العباد شوف الإمام البخاري رجل فقيه فقيه فالإمام فلذلك قلت لكم بأن الإمام المسلم هذا صحيح مسلم بسيط لأنك عرفت أريد حديث عمر ممكن أن أجده في كتاب الإيمان تجده في كتاب الإيمان من البلد المسلم أما أبدا ممكن أن تجده في كتاب شيء آخر إن البخاري رحمه الله تعالى ففي هذا هذا يدل على فقه البخاري فالإمام البخاري قلت في هذا الحديث استمرت أن هذا الحديث يدل على أن الله سبحانه وتعالى خلق أفعال الإيمان والله خلقكم ọmọ tí a mọ̀lẹ́ torí pé ẹni tí sọ mábàdà jọ̀hánì yẹ òun sọ pé àlámúrò onuf ọlọ́run mọ̀ pé nǹkan kó ṣẹlẹ̀ gbàtúmọ̀ sọ̀rọ̀ lóṣù kí ni o yóò tó máa bùkọ́ni wọ́n sọ pé àdìsí ń jẹ́ àmọ́ wípé ọlọ́run ọba ti ṣe kí ni o ó ti mọ gbogbo nǹkan nínú mọ̀tò ti ṣáájú ní tó tó mílíọ̀nù yìí máa nìyẹn alọ́sùn kẹf fa nǹkan tó gbé Yahya bin Ya'mar wa Humayd bin Abdurrahman tó gbé wọn kúrò ní masoro lélẹ́yìí táwọn ọ̀bẹ̀lọ́sẹ̀ hajj àbí àwọn ọ̀bẹ̀lọ́sẹ̀ wọn fàdídà ينبغي لطالب العلم إذا يعني إذا أراد أن يحج أو يعتمر ينبغي له أن يجمع في قلبه أنه إن شاء الله تعالى فهذه سفر فهذا سفر يعني يطلب منه العلم يبقى في عاجي بيبي وعدين تعملوا تبقى في عاجي توصيل الطواف وتوصيل أنت طالب العلم لابد أين العلماء؟ أين حلقات علميه؟ المية؟ أوتو جوبا ووي ما لازم تعطيها؟ ما لازم ó wà ní ẹ̀ka jókòó hótẹ́ẹ̀lì náà jẹ àti síkì lábáwá àwọn wà dán abẹ́mọ́wá mílíàkì mọ̀ṣúrọ̀ ọwọ́ mọ̀ṣúrọ̀ sí gbogbo haram hádìí mùsùlùmá fún jẹ́ lọ́sàtò lọ́wọ́ máa bẹ́ẹ̀ kí ni wọ́n ń sọ hátà kọ́ ọmọ ẹgbọ́ kan fi tọ́lùmí mi tó bá be lọ sí hajj lọ́sẹ̀ kan lọ hajj ìkàdí ẹ̀rọ àwọn yẹn lọ́ra góòdì wọn náà lọ́bẹ̀ sọ́lá ìwọ mọ̀tòkà ẹ̀mọ̀ ọ̀dọ̀ náà rí nígbà yẹn mọ̀ lọ́dẹ ẹ̀sà mọ̀ wọ̀rí ṣé bẹ́ẹ̀ sáà rí mi ní tàwáfù lọ́wọ́ rí tí bèbí máa lọ yẹn ẹ̀yẹ fi bèbí máa lọ́lẹ̀ bí àwọn sáràbù ṣe ṣe ni Yahya ibn Ya'mar wàmán wàmán Yahya ibn Abdurrahman kharaja al-Basra ilà mẹ́kẹ́tà hàjẹ́yìn àwọn mọ̀tẹ̀mìrọ́yìn wọ́n ní àti mọ̀ pé ọlọ́run bó fọ́ ìsọ̀ fíkì sàbẹ̀ kan àwọn sàbẹ̀ nàbí abúlé nípa arákùnrin ọkùnrin mùsùlùmí àtọ́jú bá fẹ́ máa bá aljuhani nàkàlà mẹ́fẹ̀lẹ̀ padà wà nàlà àmúrọ̀ ọ̀nà. fàwọn fi kọ́ lánàá abdullahi ibn umar yahya ibn ya'mar wàlẹ́dí yuhaddithuna yahya ó ní abá bá ṣe dé mẹ́kàtà david haram ọlọ́run bá fi wá ṣe kò ń gé abdullahi ibn umar ọlọ́run bá ṣe kò ń gé abdullahi ibn umar wọn lọ́dọ̀ bá rí abdullahi ibn umar kayfa arafu anna hada abdullahi ibn umar akọ́lẹ̀ bèrè bá mẹ́rin báwo ni wọ́n ti mọ̀ ní pé tíṣà bí bá wà nìkan pápá ìlú náà fi adil alcourt ṣe ẹgbẹ́ kó sára bímọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí ti fẹ́ kú tán àwọn kọ̀ọ̀kan ló kù lẹ́nu so tàbí tó bá wà láàrin wọn àwọn èèyàn ó ṣùgbà rẹ̀ níbi pé ìwọ gbọ́n mọ̀ pé mọ̀ ní ààrà àrùn fàkàyè ká mọ́tàlá ká wọ́n yẹ pé ní tàwa àbò ìlú ọ̀làmẹ́ sheikh bin Baz rahimahullah ta'ala ó ti sọ̀rọ̀ ìdíjọ́ kẹtẹ́ wà ní haram yàrá mi tàwa àbò ìlú rahimahullah ta'ala ọwọ́ fi sọ́fì awwal فجاء رجل أظن أن هذا الرجل هو في هذا المقام من قبل وذهب يتخلى ثم رجع إلى مكانه لكن هذا الشيخ لم يعرف الشيخ هذا الرجل لم يعرف الشيخ بن باز فلما رجع فقال يا شيخ تخلف تخلف <laughs> هذا مقامي فتخلف الشيخ لم يكن عما عرفتني في هذا الحرم <laughs> أنت <laughs> والله شيخ زبيدي وصلى رحمه الله وبنى الصلاه أي ما خير البقرة دي أنا عرفت الشيخ ما عرفت هذا هذا أنا شيخ هو الشيخ ابن باز أقول هذا لا ما عرفت ما عرفت لكن هو فيك ما حقه دوني إيه، إذا قام عدوكم من مجلسه ثم رجع إلي هو أحق أنا أحق بالمقام إجابة هو ọ̀rọ̀ bá ṣe fà á fàlàmà bẹ̀rẹ̀ gbàtíyèsí mọ̀ yí pé wọ́n ti sọ fún un fà رحمه الله تعالى روايته والي ولا ولا لا وافق سنة النبي صلى الله عليه وسلم يعني قد سيدنا من السنة هؤلاء سلفنا جميل جميل ثم nǹkan tó jẹ́ kẹsàn-án náà ni pé nǹkan tó ní wọ́n fẹ́ practice kí ni sunna so jalala àwọn oh, òṣè kí ni o bó sunna mẹ́rẹ̀ kẹfà wùlà máa wọ̀ tàlẹ́ yàwó masalúlọ́ hasalẹ́ àbàtà fa bíláàtì yàrá fàmà àbájú ẹ̀ẹ́dà tẹ́fù wà mọ̀lẹ́ wípé Ibn Umar bàtú wà ní haram èrò pọ̀ lọ́dọ̀ rẹ̀ àlìyáwó ìdàdàkọ́lítà mọ́sálà nàbàwí hafidallahu sheikhana alim al-marina sheikh abdul muhsin al-abbad ìdàdàkọ́lítà mọ́sálà nàbàwí àlìyáwó wà á tàfà lẹ́bẹ̀ẹ́ yìí ó ní kọ́ ọmọ mẹ́lẹ̀ pẹ̀lú sheikh abdul muhsin sábà mẹ́lẹ̀ ó ti rí kẹ́ tọ́lábà àti arúgbó àti àgbàlagbà àti mẹ́mú mọ̀sáàjì àtijọ́kọ̀ ẹ̀ alẹ́ màdí náà wọ́n gbọ́rọ̀ rẹ̀ wọ́n wá ní pẹ̀lú báyìí ẹ̀mí ò ti sá lọ tó bẹ́ẹ̀ ìmọ̀ ní mẹ́sìdì dùn tiẹ̀ ó sá lọ lọ ó wá gba sí wa lẹ́nu so ó ti sá lọ afọ́dọ̀ ọ̀gbọ́n ta so kọ́ wá ní mẹ́tẹ̀ẹ̀sẹ̀ kan ní ẹ̀ ẹni àpá àti pàtẹ́ lọ́mọdé ṣe ẹni ṣe kàbùmù sílẹ̀ èmi ò rí wọn kọ̀ wá wọn kò tiẹ̀ fún kò fojú rẹ̀ tó bá òdìní kọ́ọ̀tà máa ń béèrè tó bá kàtà kàwọ́ haram báwo ní káàkiri òun ò rí ibi tí èrò pọ̀ sí tó wò pé ah irú ta lọ́sẹ̀ kí ni yóò ìdáná ti jókòó wọ́n dà gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ sí láyé alimam malik hada rahimahullah ta'ala qalu bi anna abahu yàrá yàrá ìyá kan tó ní mo fẹ́ àdéhùn kan ọjọ́ kan láta kíláàsì fọ́tì káṣí parí àgbàwọn tẹ̀tùmẹ́ máa kọ̀mùsí náà káṣí gbà فانتهينا وننتقل الى كتاب اخر ان شاء الله تعالى fa في بعض الوقت ان شاء الله تعالى فتتميما الفائده مراتب الامام مالك رحمه ta'ala wọn ni ìgbà tó ìgbà tí ó yà kọ́ ọ̀lù rẹ̀ pẹ̀tàrí kò ní ọ̀nkẹ́ ànágídá fi hàn àṣeyà ó ní gbégbà tí bàbá yẹn tí ìyá yẹn lóyún bàbá yẹn ó ní àjọ àti sáfàrà wàtàlà kàlùmáì ó fowó lọ fún ìyàwó so ìyá yìí bímọ gbàtí wàá ń bọ̀ haram lọ́gbà lọ bó ṣe wá dé haram wájà ní halkó kẹbíra orí alcohol láàrin lọ́dún ah, tí irú èèyàn wọn níta làwọn ẹ̀ ní ah, àfa kan ní ọba àbújá dé ní ìsinmi ọdún mẹ́ta so ọwọ́ lọ nígbà tó délé wàdà tó ń bèrè nípa ìyàwó rẹ̀ owó ọjọ́ sídà oyún náà yàdà tẹ̀gbẹ́ àwòdà ìyá sọ pé afa àgbà tí ó ń bẹ nínú mọ́tìdì yẹn ọmọ tí oyún inú ọmọ tó ń fowó tọ̀ kò ní nínú owó àti owó tó ń bèrè àti ọmọ tó bá ní mọ́tìdì yẹn mo kàn mẹ́ àlùmọ́hìn mẹ́rọ̀ ni pé ẹni yìí gbà tó wọlé olùpadà tún fẹ́ràn nígbẹ́ pípọ̀ jẹ́mùn gọ̀fíìr èrò tó bá tó pọ̀ yẹn yóò ṣe ó ní fúnra pé ah, ta làwọn èèyàn péjọ kò tiwa yìí so ìbùnú ọmọ ìsàbí ọlọ́run àwọn ìsàbí tó sì pò wọ́n ṣe kí ni wọ́n pọ̀ mọ́ so wọ́n láti àwọn ọmọ àwọn yẹ́bìrì yẹ́bà àti òmìnir wọ́n láti máa bèrè bù pé ah, ẹ̀dá òmìnir rọ́tẹ̀lé ìtẹ́gbọ́n fẹ́ẹ́ ṣèkì náà bíi bó ṣe ń lọ àwọn ìran tẹ̀lé kí tó ní ká ṣe o kí tó ní ká ṣe wọ́n sì <laughs> bí n tiẹ̀ so ló jẹ́ kẹ́yìn tèmi pé fa bàbá dàda lè ka àròfò ìsìnàwó wà fa wọ́n bá bi yáhíà ní abáfáyé dúró lọ́dọ̀ ẹ̀ èmi dúró ẹgbẹ́ ọ̀tún tọ̀dún dúró ẹgbẹ́ bí inú adáàbò tọ́lù bẹ̀rẹ̀ mi ẹ̀yìn nígbà lọ́dọ̀ àfa àti ẹgbẹ́ ìgbẹ́ ṣẹ̀ mọ́dún lẹ́yìn ó bá dúró lẹ́yìn bí àfa ń sọ àdìsí kan bí àwọn olùtú aláwùdù ẹnu ni lọ́mọ ẹgbẹ́ ẹnu wà lẹ́yìn ni mẹ́rin mẹ́rin so bí kò sí kò sí wọ́n ní ẹgbẹ́ rẹ̀ mọ́mùkín àtẹ́jùlá fi yìí lọ́rọ̀ ó ní abájọ́ òkú tó sẹ́gbẹ̀rẹ̀ ó ní mo ti ọ̀pẹ́ ní kejì ó fi ọ̀rọ̀ lẹ̀ fún mi láti pé pé wà á sọ ẹnu ti ẹ̀ dá ju ẹnì kejì tó jẹ́ Humayr ibn Abdurrahman lọ ó sì bẹ̀rẹ̀ pé Abdullahi ibn Umar àwọn èèyàn kẹ́tì jáde ní bá sọ̀rọ̀ nínú ìṣẹ́ wọn nígbà ọba tó ń ṣẹlẹ̀ tán bíbí àti ẹ̀rẹ́ sí mọ̀ pé ah, àṣọkọ́ ọkọ̀ àṣẹ lágbájá òtì ẹ̀ lówó lọ́dọ̀ àwọn níbẹ̀ náà lọ́nà sí kí ni o lọ́nà sí ṣùgbọ́n mọ̀ kí ni ìgbọ́n márùn sọ̀rọ̀ bí ọlọ́ ó ní tọ́ ayíra làkìtà hù láàyíká tó bá ti parí àwọn ẹ̀yà báwọn ó ní fa àkìbẹ̀rẹ̀ òhun máa ń ní ìbàrí òmìn hù bá sọ وأنهم برعاه مني والذي يحلف به عبد الله بن عمر ابن عمر ni mo fi ọlọ́run ọba tí mo fi búra mo fi bọ́ láwọ àná lè áhàdìhì nípa ọ̀họ̀dì dáadáa ni tí kẹ́ni ni wọ́n bá ní owó tó tó kè wúdù tó wá àǹfààkọ̀ wò tó wá ná sójú ọ̀nà ọlọ́run máa kọ́bi àlọ́ọ̀hún mi ni. máa kọ́bi àlọ́ọ̀hún mi ni. ọmọ rẹ mi àbúlé ni wọn ní ọlọ́run nígbà ló wà. mo tọ́ pé ilé ìbàwọ̀ bàrọ̀ ẹ̀ ilé ìbàrọ̀ ìhùn mi ni hùn mi yẹn àwọn afọ àkọsọ alimam ibn tamiya fún tíra àwọn sharhu hadith jibril wọn náà kàkítà alimam ibn tamiya wọn pè ní kí ni sharhu hadith jibril alimam ibn tamiya rahimahullah ta'ala faqala fi fi kitab wọn gbàtọ sọ pé ilé bari'un minhum alìgbọ́ yìí mẹ́yìn pé nà èèyàn lè ṣe bari'un lọ́dọ̀ asina abẹ́ẹ̀kọ́ ni so àlè sọ pé ibn umar ti kí ni ó kàfàrà àwọn gbà rẹ̀ ẹ wò àdìsọ pé àdìsọ pé nùmọ̀ ti wọn bùkà tó sọ pé làwàkàdà làwàkàdà mítà ó di dáhàbàrì fa àǹfàkọ̀wó máa kọ́ bí làlọ́hùn mi nù gbàlàmùgbà ó kàfàrà wọn. torí pé lọ́sọ̀tẹ́ máa kọ́ bí làlọ́hùn mi nù mí yẹ ah, ọlọ́run ní gbà lọ́wọ́ a sì mọ̀ pé ọlọ́run máa kò ní gbà lọ́wọ́ tani ọ̀rọ̀ kẹfẹ́ ní ìgbàlá tó ah, bá ìlú ọmọdé kàfàrà wọn ó sì ó kú tí wọ́n fi gbà fún kádàrà ń bẹ tí wọ́n bá ti gbà fún kádàrà ń bẹ kálás ẹ̀ ṣe mùsùlùmí sọ ẹ̀ tó wá sọ pé kò sí kádàrà kì í ṣe mùsùlùmí kẹ́mi náà kẹ́mi. wọ́n ké ló ìnà Umar sálàfù wa dàbí ó sì kàfàrà àwọn èèyàn tí wọ́n sọ pé kò sí kádàrà ní Basra. ọwọ́ àni kí ló tó ń sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ pé àtúndínú hadithi àbí nínú kíso ẹ̀ adéyàrí wípé aláàlú gẹ́gẹ́ àwọn onímọ̀ kọjá wípé gbogbo ògbà tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ ọmọ mẹ́rin wá. Ibn Umar àhàdá nígbà tó ṣe kí ni o nígbà tí ọkọ sọ mọ́kífù ẹ̀tàn àti fatiwa tó gbé fatiwa kalẹ̀ ó gbé kúnkàlẹ̀ orí àwọn abáyọ̀dà jùhánì fún bàrà kàfà kọlù hadith. ọwọ́ àrùntọ́ tó jẹ́ kí n lọ sọ bẹ́ẹ̀ ni pé fún bàkọ́l àdàtà ní àbí Umar bin Khattab radiyallahu anhu ó ní bàbá mi sọ fún mi pé kọ́l bẹ́ẹ̀ ni mà náà lè lóòs ìnà Rasulullahi sallallahu alaihi wasallam fàbákàrà hadith wà ní. so kété kí mo kà fara àwọn àgbàlagbà orí mi gbẹgbẹ́rún òní gbà bàdá àwọn kò ní torí bàbá mi sọ pé ká kàlà kàlà kàlà so ìtòbí hadithi ènìyàn. fa adala hadithi wọn sọ pé arúgbó sọ pé báyìí náà wọ́n dé báyìí náà mìíràn ojú náà sọ sọlá ìtọ́lá àríyá rọ́jò àjókòtà àmàlẹ́ àjẹ́ pé alẹ́kọ̀ọ́ pé àmàlẹ́ mọ́ jókòtà àwọn sọ̀hánà àti pé àmàlẹ́ kì í fẹ́ tí máa ń lé àwọn ìlà rẹ̀ abẹ́ tí máa wò pé irọ́ ẹ̀rọ bí mo ṣe jẹ́ sí i ànábì ó ní àbí àjókòó tì bá ti mẹ́ ń jókòó náà ni ìtọ́lá àlùlàmọ́jọ. ọ̀fin rẹ̀ wáyà sí àdúsà bá wọn sáwọn fàmí kan yín láti sàlù ni ẹ bèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi fà á bá wa yẹn sàlù fà á bá wọn ò bá rí ẹni tí ó bèrè bẹ́ẹ̀ ìtọ́lá àlùlàmọ́jọ. nígbà táwọn tá a jókòó tá a rí bèrè bèrè kí ló dé òfin bèrè àyè ìbàtà wa ọ̀lẹ̀ wa wọlé ṣòwédò bayad tìyà gbẹdọ sawad ṣáàrù aṣọ rẹ̀ funfun bò inú orí ẹ̀ dúdú maksudu rẹ̀ yìí yàrá kà á nàwó ṣáàbù ọ̀dọ́ ọ̀dọ́ ní mẹ́rin bá wọn tasọ̀ rẹ̀ ó máa rè ìrùn rẹ̀ sí dúdú yálà ó wá níwàá ọ̀dọ́ nìyẹn ó ní tó bó ti wá wáyé àti kí ni la yóò rọ àlẹ́ yìí wàlá ya'rifuhu minna ààrẹ afárò sáfàrò torí pé asọ̀rọ̀ ẹ̀dọ́ mẹ́rin yàrá ní sèse àwọn ẹni ìjọ wọn mọ̀ mùsáfìr àtàlà àtàlà àdìgẹ tó bá wà mẹ́kọ̀ọ́ gàtà wàlá kúntà fèsì ẹ̀rá fèsì wà mẹ́rin tó bá dé ibi tó ń lọ yàrá yóò rí ọ bó ṣe ká sọ ẹrú bó ṣe ká sọ ẹgí ni bó ṣe ká sọ ẹrú bó ṣe kí nǹkan ó ti ṣẹlẹ̀ ṣe pé wọ́n sọ fún kó nígbà yìí nígbà yẹn ti ẹ̀rẹ́ tó bá gùn kan gùn wá gan ẹ lórí pápá ó wá wọ̀sọ̀ wáìtì kí ni lọ́dún yìí nípa wáìtì ni pé yẹn lọ ọ̀nà géètì. so ó wá ní láyé rọ àríyá tó sáfà wà láyé àrífò mí ná àmì àkọrẹ sáfà rà àti ìdíyẹ kò sì mẹ ó jọ ara kó tó tìlú ẹ̀yìn òtí wá gbọ́dọ̀ kò rí bẹ́ẹ̀ lára rẹ̀ àti nínú rẹ̀ náà. ọkùnrin wa dé pàtó wa dé ó ní títí hàtà jẹ́la sàlẹ̀ rasulillah sallallahu alayhi wa sallam ìwà rẹ̀ bá masala wa dé pé hadha rajul aw hadha shab alisallama so sallama àbí sallama sallabi aw dakhala fajalasa وبدأ بالسؤال يا محمد أخبرني عن الإسلام ففي هذا الموقف موقف عظيم الرقم حديث السلام قبل الكلام الرسم الحديث السلام قبل الكلام فهل يمكن لأحد أن يبدأ بالكلام قبل التسليم أو قبل السلام فمن قال بأن هذا الرجل دخل بدون السلام يستدل بأن بأن الإنسان قد ممكن أن يبدأ كلامه بدون السلام والله عالم ولكن أصح في بعض الروايات كما ذكر المبكفوري شوف شوف الاسم الموبايل كفوري فهذا رجل صاحب تحفة الأحوالي صاحب في شرح الإمام يعني، في شرح سنة الترمذي ذكر فيه بأن هناك بعض الروايات فذكر فسلم لماذا لم يذكر عمر أن هذا الرجل سلم ممكن أن لا يذكره تولكن لكن الروايات ميجا حديث بكام حديث أم قصة أم هانيه ńgbà tí torí pé nínú sunna náà ní pé yàrá dàfẹ́ hajj inú sunna ní pé tẹ́ẹ̀ bá dọ́dọ̀ lábẹ́ sálàm tẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀ bá kí àmì ìbáṣọ pé marhaba marhaba nínú àwọn sunna ti ẹ̀ ká mọ̀ nínú àdéhùn yẹn wọ́n sọ pé umu ahani ìgbà tó dé ẹ̀mọ wo ó sọ lọ́wọ́ ni marhaban bi ummi ahani marhaban sáré wọn sọ nínú sẹ́ra rẹ̀ pé lèmọ́dà umu ahani ò tẹ́sán pé marhaban bi ummi ahani máa wọlé Se kò wá sí ilé ìpínlẹ̀ umu hani salama àdúró sàlámà kọ́lá yahanna hada ma'ruf lada ina ana insa idha qaddama min safar aw min makan ma labuda lahu aw laha an yabda bisalam qad arabna dhalika so rawi ò ní sọmọ torí kò fẹ́ ìtọ́lá so tọ́wọ́n pé ó kàdé àkọọ́lá àkùnrin àti ìtàn náà mọ́kàn pé lóṣù so ti yé o ó sálá kan sallama ṣùgbọ́n ìwé àti umaru sọ kò sí kí ni ọ̀gá kan sọ́ba nígbà tó dé àtàjẹ́ àtàrà kàbí sallama fàákùn náà rukmatayi ìlà rukmatayi ọ̀wọ́ta kàfáyé àlàfàkìdẹ́ ọlọ́jọ́ kò sànnáyé ó fi orúnkún rẹ̀ tí orúnkún ànábì sàllam àwọn onímọ̀ ṣẹṣẹ láàfin lórí ìtumọ̀ ọgbẹ́ ọwọ́ rẹ̀ lórí ìtàn rẹ̀ sórí ìtàn ti ara rẹ̀ ni àbúrò ìtàn ti ànábì sallallahu alaihi wasallam dáhàbà imam an-Nawawi rahimahullah wípé orí tara tiẹ̀ ni nítorí wípé àì àjù ló sì tọ́lẹ̀ bẹ̀rẹ̀ mi nìyẹn bí akẹ́kọ̀ọ́ sí mọ́jọ́ pọ̀lọ́dọ̀ àfa rẹ̀ lẹ́nu tara rẹ̀ balẹ̀ ọgbọ́n sọ̀rọ̀ ìtàn wa alimami al-Uthaymin rahimahullah ta'ala tàbí tábà àwọn fèdárì hmm? wípé orí tara rẹ̀ ni wallahu alam bá wọn nígbà mi sọ rárá orí ìta ànábì ló gbọ́ wọlé kí ló tó ti gbọ́dọ̀ àtàrà àlẹ́ ìṣẹ́ pé àti ní kí màmí tàwọn ti mọ́mù náà wáyé pé ó gbó lórí ìtàn ti ànẹ́bí ọ̀rẹ́ tara tara ìṣẹ́jú pa fẹ́ ká ọ́fẹ́ ti àìhà àti rúùsù tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ni. àwọn tó sọ pé ó gbé ọwọ́ lórí ìtàn ti ànẹ́bí sálám ni kó lè bá a gọ àwọn èèyàn tí wọ́n ń wò àwọn sàbí tó wà ń bẹ̀ wípé ah, irú ẹ̀ ní ìwà rẹ̀ sàbí àwọn èkó àṣìdáàbà àṣọ̀rọ̀ sínú. kí kí ni bá àtúnfi wọ́n sínú kí ni sí o inú pé ah, kọ́sàfẹ́ mọ̀ pé irú èèyàn wo lẹ́rẹ̀ kí ló fẹ́ wá sí abẹ́ ìgbésẹ̀ tó kò sí ànábì tó gbọ́dọ̀ sí ànábì sallallahu alaihi wa sallam wa hadha mawqif al-jumhur wa hadha mawqif al-jumhur Allahu a'lam طبعا طبعا قرأ كتاب الإمام النووي سوري تعالى شرعتين وعليه صار الإمام الأثيمين رحمه الله تعالى طيب يقرأ القارئ nígbà tó ka tó wá gbọ́ lórí ìtàn kí ló wá ti fà kọ́lá ya Muhammad akhbirni al-Islam sàlàyé islam fún mi àbí sọ fún pé àfẹ́sọ̀rọ̀ láyé aláwọ̀ àti Muhammad kọ́ gbọ́ kọ́ gbọ́lọ́ nígbà bàdá mi wọ̀ ọ̀tún kí n sọ́lá kò kírun kò tiẹ̀ zaka kò yẹ zaka kò sí kò gbà yẹ kò sí hajj tí o bá ní kápá islam nìyẹn ó sọ islam fún kọ́l sọ̀dàk ẹni ní ànájú ọ̀ ti gbà á fàájìkì náà láwùjẹ sálú ìyá ah, yà rẹ pé ìwọ náà ló ń ṣe kí ni o ìwọ ló ń béèrè béèrè wọn tó ṣe kí ni o lò tó pọ̀ ń gbà á jẹ́ wípé àárí ẹ̀rí wípé ẹni tí mọ nǹkan yẹn kó tó mọ̀ béèrè fàfihì jàwáàzú sọ́àl sọ́àl àálí سؤال قد عرفته من قبل ولكن بنية أو بقصد تعليم وفيقع يكون هو به lẹ́kọ̀ọ́ pé kọ́lé bá a mọ̀ eléyìí yàtọ̀ sí àtàjà hul yàtọ̀ sí pé òṣèlú ẹ̀pọ̀ mọ̀ wọn kà fáwọn kọ́bá ìdánilẹ̀ islam èyàn ti bẹ́ẹ̀ tí ó mọ̀ yàtọ̀ sí pé èyàn bèrè lè tààlé mi àdéhùn yóò lè jẹ́rìí fẹ́ tó ṣe bí ẹni tí ó mọ̀ wípé òun ṣe bí ẹni pé òun kankan òun á hà sí bí ẹni pé òun eléyìí ní ìsirá yìí eléyìí ó ti bọ́ sínú àlẹ́ àwọn ulama àlẹ́ àṣekọ̀lẹ̀ òsàmẹ́rì wa àwọn ulama salafiyun wọ́n sọ pé eléyìí ní ìsìn kò bọ́ sínú kò bọ́ sínú hadith yìí gbogbo yìí tẹ́lẹ̀ yìí ṣe ní ìsìn tàlímù ló ń ṣe ìlú fà tó sọ nípa àdìsí àtàkùn yóò alimu kùmùdí yìí kí ló ń sọ pé yóò alimu kùmùdí yìí kọ alihuwa sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ ni bọ́sọ̀ ní musabib abẹ́ẹ̀kọ́ sẹ́gbé musabib ta sọ ní ìsìn láti àwọn oníbàárà ọdún ní ìsìn sẹ́gbé nígbà tí wọ́n inú àwọn sọ pé nínú ọ̀dá sílẹ̀ mọ́sálà àwọn àlákọ̀ tí wọ́n wà mẹ́rin nínú ẹ̀ ni àlùmọ̀sàbàbíyà nígbẹ́ nǹkan kan ló jìbìrì ìgbé ẹ̀tọ́ ń bẹ̀rẹ̀ yìí nìsín in ló fà á tí wọ́n fi kẹ́kọ̀ọ́ so ó wá gẹ́rẹ́ bí ẹni pé òun ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rọ torí múmùkè nígbà tó ní sàdó ní tí wọn béèrè ó ṣe lè tí ní jísà ẹ ó lè mọ́sọ̀ nípa Islam fún wọn ó lè mọ́sọ̀ nípa ìmọ̀lì fún wọn ó lè mọ́sọ̀ nípa sáà fún wọn but بسبب هذا الرجل بياخد هذا السؤال بياخد بسبب هذا السائل وصل يفوق وليه لا جميع معلمه ولا جميع طبعا صحيح ايه ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láti sọ́nà lé jíkọ́n ẹ̀rọ àkọsí orí sùn sọ̀kalẹ̀ sọ́nà yẹn ń lò lọ́kùnrin lè sọ̀rọ̀ àyè rízikọ́n ṣé rízikọ́n ṣé ẹ̀díkà owó ti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ káníbà ní gbogbo àlàbáṣe kí ni ọkùnrin àgbìyàn wàlákìrì بسبب هذا المطر بسبب المطر أو بسبب الغيث بسبب المطر أو بسبب الغيث لماذا؟ هكذا طيب gbogbo àtúntò bá ti rọ gbogbo tó bá ṣẹlẹ̀ láǹfààní là máa ń pè ní gbòyìf gbogbo tó bá kẹrọ òdòdó rọ bá ní àdáàdà filistina tọ́yì so ó ní pé ọlọ́ọ̀bá ní sọ̀kàlá ti sọ́mà fún rízì kan ayé bisábì òjò ti rán ẹ̀ tí irúgbìn ó jáde ló dé àrízì kò fún ẹ so mo sábà bí yàrá sọ so gbọ́dọ̀ sọ pé àtàkùn ìwà lẹ́mu so ìbéèrè tó béèrè ẹni sèyẹ́ lè béèrè ìbéèrè nìkan tẹ́yẹ̀ ti mà láti yẹn pé ah ó sì káwọn ẹlẹ́fọn káwọn wọn gbàgbé láti kàn kàn kó béèrè kó lè jẹ́ kíni kó lè jẹ́ kó fáwọn eléyà ní sọ pé ó sì tàjà wúlò àbí bóyá ó ń ṣe ìmúra ìṣẹ̀ṣẹ̀rẹ̀ fáyọ̀ nígbà tó bí anamisa lẹ́rìí bẹ́ẹ̀ yà níbi jìbù umaru ni ó ń bí ó ń dáhùn ọ̀nà ó sọ pé ah ó ti gbà ọ̀nà àwọn òkú bó ló ti sọ pé ó ti gbà sọ ọmọ ẹ̀sẹ̀ rẹ̀ ó tún tẹ̀síwájú ti bẹ́ẹ̀ jẹ fọlọ́ àfẹ́bẹ́rẹ́ náà ní iman sọ fún mi nípa gbàgbọ́ adákaláwo arkana iman síta àwọn sọ arkana iman lẹ́yìn ìfà fún gbọ́dọ̀ gbọ́gbọ́ ẹ̀ka gba tí a gbọ́ gbòjìṣẹ́ gbọ́ gba ajọ́ kìyàmá ọ̀tún mìíràn bẹ̀rẹ̀ kọ́dà ọ̀tún mìíràn sábàbù àdìsí gẹ́gẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ní tí nítorí dé tí mọ́ mọ́ kọ́lùkì bàbá bàrẹ̀ ṣùgbọ́n bó kọ́lùkì. dáàbò kọ́lùkì àfààlù ìbàdí. so gbogbo nǹkan tó sọ eré sí bàkọ́dà rẹ̀ náà bọ̀kẹ́rì wà ṣàmì. fa al-iman wal islam ọ̀rọ̀ mẹ́rin yẹn ní ìsọ̀rọ̀ kan náà ní ṣùgbọ́n àwọn kẹ̀lẹ́mẹ́tì yẹn gbogbo pàtàkì lè mú wá papọ̀ náà ọkọ̀ ayélujára gbọ́dọ̀ mọ̀ níyàwó gbogbo ìgbà tí ẹ bá ti mú wá papọ̀ ìdọ̀títà máa ìfitarakọ̀ wọ́n yìí ìfitarakọ̀ ìfitarakọ̀ ẹja mọ̀ bẹ́ẹ̀ o al-islam wal-iman ìdọ̀títà máa wọ́n yìí ìfitarakọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí al-faqiru wal-miskin al-faqiru tí ẹ bá ti lè wọ́n papọ̀ tọ́mọ́ ti lo fàkúrò àti miskin gbà pọ̀ ìtumọ̀ ọmọ ẹ̀tọ́ kíta kíta àwọn ọmọ ìfowópamọ́ ẹ̀dá ìkàlẹ̀ pé ẹnìmọ̀tá àwọn kẹ́tùbọ̀ mẹ́jì gẹ́mẹ́ ìdá ìṣítà máa ta ìfitá ọkọ̀tá wà ìdá ìfitá ọkọ̀tá ìṣítà máa ta kí ló fà á. ẹ ẹ́ nílẹ̀ asùlà fìl kàlám àwọn fìl kẹ́lí máa lè ṣe iná. ìtorí pé ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ni pé nísìnyí kẹ́ sọ pé bàtà wọn sọ pé àkúrẹ́ ẹ gbọ́dọ̀ wá ìtumọ̀ tuntun fún kejì tó ń kò ní sí àǹfààní bíi pé wọ́n mọ́ra méjì wà tí ò ní ra wọn. ìdáfẹ́ tàn fáfẹ́ lọ́gbẹ́ pẹ́ẹ́dà kalẹ̀ ṣe gẹ́gẹ́ tí mo sọ na àrọ́ tún kẹ́yìf wà á tún máyì á tún máyì. so tí wọ́n gbà lápẹ̀lú oníṣẹ́ alukọ́dárù alukọ́dárù wọlkọ́dọ̀ alukọ́dárù wọlkọ́dọ̀ kẹ́lẹ́mẹ́tàn ìjìdá ìjìdá máa ta ìfarọ̀kọ̀tà àwọn ìdàfarọ̀kọ̀tà ìjọba àtà torí pé nísìnyí tẹ́bá ti tẹ́bá ti tẹ́tọ́ kọ̀dá rẹ̀ sọ kọ̀dọ̀ tí ẹ̀ bá ti lè fún ní ọ̀rọ̀ míì yanni bí ẹ̀ gbẹ̀kẹ̀ sọ̀rọ̀ àgbèsá yìí kẹ̀kẹ́ mọ̀ sọ̀dá rẹ̀ so Islam wal iman tí wọ́n bá ti jọ dùn ọ́ papọ̀ ìtumọ̀ mọ̀ yàtọ̀ àmọ́ gbé Islam sórí àwọn àmàlù az-zawahir àwọn محمد صلاه وتقيم الصلاه وتؤتي تصوم رمضان وتحج البيت اعمال ظاهره ولا lágbájá gbọ́lọ́gbọ́ gbàdá bí yìí kò sí ní ìyá mi pé mùsùlùmí ni mí sí ní ìyá mi àná mùsùlùmí sí ní ìyá mi àná sí ní ìyá ilé sí ní ìyá ìdàkútù àná mùsùlùmí àná mùsùlùmí àná mùsùlùmí ìyá mi torí pé ìsìláàmù ni àmàlù zọ́ọ́sìrọ̀ ni arọ́fùtùm kẹ́yì so kàdálíkà sọ̀rà kàdálíkà síyàm kàdálíkà hajj kàdálíkà zakat ìmánu tiẹ̀ àmàlù kí ni albatina lànà sọ̀rọ̀ àárín bìdìkọ́ nìkan لا لا لا لا لا نسمع لا طبعا ف لا يا رسول هذه تشويش والله أنا ما قفص فالإيمان مبني على أعمال الباطلة أن تؤمن بالله أنت تعرف بنفسك إذا أن تؤمن بالله أم لا وبملائكته عرفت نفسك وبكتبه وبرسله وبالجبل الآخر أن تبقى أنا kọgbà àwọn lè mọ̀mọ̀ kọ ọgbà mọ́gbà so ṣé ìrọ̀lá gbà àmọ́lù bá tó dàn yẹn tí méjì bá ti wà papọ̀ ìtumọ̀ ló ṣe kí ni àmọ́ tí wọ́n bá ti lò lọ́tọ̀ọ̀tọ̀ fà islam wal iman wal imanu wal islam qala til a'rabu amanna tí wọ́n sọ walakin nínú ayé ẹni sì ìtumọ̀ káyọ̀ lọ́mọ iná bí tumọ̀ lọ́tọ̀ yà á nàhùn máa ìṣítà máa ta so qala til a'rabu amanna a àwọn onímọ̀ ní ìdìbò ọ̀pẹ náà àbí ọ̀hán ní sọ pé ra o tàbí tó rẹ̀ ọ̀làkẹ́ kú ló ìsìlámù dán ní ìwárí ààrẹ kíní àìbájì so yẹ so tábà ti rí àwọn kẹlẹ́ láti yẹ bá sì máa ṣe àlàyé rẹ̀ ọ̀dọ́ mi sì sọ nǹkan tó jẹ́ ìgbàgbọ́ fún táyọ̀ wá sí lè yẹ kan ó sì béèrè nípa kí ló kù àkúrẹ́ àni ẹ̀ṣán الإحسان هنا المرتبة تركها بعد الإسلام ثم الإيمان ثم الإحسان فالمؤمن أقوى من المسلم والمحسن أقوى من المؤمن عرفتم كيف؟ so ẹ̀tọ́ àti dáadáa mohsin ah ọ̀rọ̀ ọ̀gbìn lẹ́jẹ̀ kan náà torí pé ìsàn yẹn náà le orí kí ni ìsàn àǹtàbùdà lọ́ kàánà kàtàrọ̀ àǹtàbí sọ̀rọ̀ àti àǹtàbùdà lọ́ kàánà kàtàrọ̀ تصلي وتفرق هذا وهذا وهذا وهذا وهذا أشياء وعلى أنت محسن أن تعبد الله إذا كان الله في أمامك هل يمكن لك أن تفعل هذا وهذا وهذا والله في أمامك لا لسنا ندعو الله جل يجعلنا منهم لكن في الحقيقة لسنا أبي مسلم لا تصلي وتذكر عشية تذكر اشياء في صلاتك لا نعم. وإذا موصل نعم. يعني ما وانا بيصير أقول لك بس ما يقول له طالع ما هو جوه له تو سمي سمي سيد سواء لم يكن مذكور بعد أنت يعني أنت أصلا لم تأصل يعني منا منا تصلي وتفعل أشياء ما في خشوع ولا خضوع أمام ربك لا حول ولا قوة إلا بالله فلذلك قال أن تعبد الله أنك تعبد الله tó bá tilẹ̀ bá ti lọ́wọ́ ẹ̀jí di muslim o wọ́n máa bá imáni yẹn káàdì múmìnì náà ni àbí muslim ọ̀yàtà mọ̀ tó náà ìdáwọ̀n tó muslim ọ̀ fàyín làm takùn tààrọ̀ tó bá ti ẹ̀rí òun rí ọ̀nà ẹ ti wà hadith pé tó bá ti dó síwájú ọlọ́run bá rẹ òun tó ọlọ́run bá rẹ lọ́wọ́ bẹ́ẹ̀ wájú rẹ ló fi jẹ́ pé òun jẹ́ kẹ́ni kankan wájú wà tọ́lọ́run rẹ kọjá fi sọ́lá ọmọdé tó tọ́ sí iwájú rẹ gbogbo àwọn adágún yẹn kí ni sọ fún ọ ọlọ́run bá wà pẹ̀lú rẹ yín wà wájú rẹ òun rí ọ ìwọ́n lọ jẹ́ kí ni قولوا لي سواء يقول أما سمع وعلي عمل رأى الله إذا أنت بالصلاة تفعل أشياء إن كم يتعبوا قد يدنوا ثم تعبوا كما يسير قولوا ثم تعبوا قد يدنوا سواء فأنا أنا أبني صلى الله عليه وسلم أولاني أخبرني عن الساعة سأخبرني بعد ذلك يعني قبل ذلك فأني سأخبرني بعد ذلك يا أمير من رسول عن أبي عالم من الصحيح سلط من علمي وعلمك على هذه المسألة سواء مولد من الأمر إما يدني أجينك كنانو àwọn ọmọ ń sì jùlọ ẹni tó gbére ìkíní kan wọ́n sábà ń ṣe onígbà kan so ìtumọ̀ ẹni pé èmi àti ẹ àjọṣe kí ni o nínú àwọn ìjọ tọ́lọ́wọ́ bó fún mi wá ní lọ́wọ́ àyíndàwó ẹni mo sì ta á tí a o ẹgbẹ́ sọ wá nù hadith ibn Umar yìí pé àbí sọ fún wọn yìí pé nǹkan márùn-ún ni ìgbà àkọ́kọ́ súnmọ́ tálà àbí àyànnú wa káyà sọ́tún Luqman tí parí ẹ̀ so ìkà náà ni pé kò sẹ́ni tó kọ́kọ́ tá ṣùgbọ́n àmọ́ ìgbé yàgòdò jùmọ̀ في أي شهر في أي سنة ما عرفنا واضح بابا وكيل يقينا يوم الجمعة طيب أولا نتا أقبلنا عن أماراتها sọ fún mi nípa àwọn àmì tí màá fún mọ̀ pé ọjọ́ yìí ó ti dé faqala rasulullah sallama an tàbí dáadáa amatu ọba àtàhà àfihàn khilaf bain ulama kí ẹ olówó bí ẹrú rẹ̀ àwọn kan sọ yìí pé òun náà ni àti sàlàyé lè yẹn rẹ̀ fil khutab فقرة هذا أنت العامة رباتها شرحناها من قبل kí ẹrú kí wọ́n kóyàn lẹ́rú obìnrin wà ọ̀dọ̀ olówó rẹ̀ olówó rẹ̀ ṣe ìpínlẹ̀ sí wa ní ilá aláàzùwájíhìm àwọn mọ̀mọ́lákẹ́t ẹ tó dídá àwọn mẹ́rin gan tó bá tó lé ẹrú ṣe kí ni o ó tún lè máa wọ bẹ̀rẹ̀ ẹ̀ ń gbèsè àìbù fún yẹn ìyàwó mẹ́rin ti pé òkàlà sọ pé ìyàwó mẹ́rin tó pé yẹn standard yìí bì ní ní ìyàwó mọ̀mọ́lákẹ́t حتى ولو كانوا 100 وأنت قوي ما في مشكلة تمتع لكن لا تقتل so ẹni tó jẹ́ pé ó wá lẹ́rú báyẹn ó wá wọlé tọ̀ ẹrú wá bí di so ni nígbà tó báyá tó báyá tó báyá ẹ̀rọ olówó kù abẹ́ẹ̀kọ́ ọmọ ẹrú yóò jogún yóò lọ àdínkù bàbá rẹ̀ màmá rẹ̀ sì rè áfíríkà amúmọ́sọ̀rọ̀ bá ta bàbá ìyá ẹ̀ ti bí olówó rẹ̀ lọ́mọ máàmì kan ni Allahu alam máàmì al-aqrab ila sahih wallahu òun náà lè pé àlùmísọ̀ pé yóò pọ̀ òkúkú lùwàlùdẹ́yìn ìtànàmísọ̀ yóò pọ̀ láyé ìwà ìfẹ̀yà ẹni ṣe bàbá ẹni yóò pọ̀ tó fi wá dàbẹ̀ ní pé ọmọ kọ̀ọ̀kan iná ọmọ kọ̀ǹtró bí ẹ̀ antajà amatu ọ̀bátà obìnrin tó wá bímọ ẹnu rẹ̀ wà ní ọmọ rẹ̀ mọ́ yóò wá dàbẹ̀ ẹni bí ẹni pọ́ ọmọ yìí gani kí ni lówó rẹ̀ ìyá ti bí ẹrú ti bí ọ̀gá rẹ̀ fàhádà wàlmánà bọ̀t àwọn ìtumọ̀ yìí kú náà kò sí kí ni gairu ba'id gairu. wà á tọ́lọ̀ hufat al-urad al-alata di aṣá kó wá rí àwọn gẹ́gbẹ́ al-hufat al-isifa kó wọ́n bá wọ́n yé wọ bàtà àwọn gẹ́gbẹ́ bá ti mọ̀ wọ́n lò wọ́n yé wọ bàtà òsì lẹ́sẹ̀ wọn al-urad àwọn èyí lásán wọ̀ al-alata ayé fukara àwọn aláìní di aṣá àwọn gẹ́gbẹ́ ìsọ́tà àgbọ̀n kọjá pé àwọn ni wọ́n wà máa kọ́ ilé lálá tí wọ́n fi wá máa ṣe ìfàǹfà láàrin wọn pé ilé tiẹ̀ ò dáa tó lè tiwa ọ̀dọ́ ọkọ̀ àgbàlẹ̀ ọ̀kọ́ jì. في نيجيريا هذا ما عرفتموهم حفاة العراة العالة رعاشة يتطورون في البنيان اذهبوا إلى أماكنهم أي àwọn ẹlẹgbẹ́ ah àwọn àbáwọn kìíní yìí ṣe ẹ̀rọ àmọ̀sẹ̀ má dàgbẹ́ o ní ìlàsọ méjì o gbogbo sèfáàsì ẹ̀sọ̀ ìtumọ̀ ní pé ẹ̀nà ni o túmọ̀ ní pé tẹ̀gìyìrò tẹ̀gìtàgọ́ yúrò ó dé bá àwàlù àwọn yẹn àwọn tẹ́ ẹ̀ mọ̀ rẹ wọn àwọn tẹ́ ẹ̀ mọ̀ wọn rí tẹ́pẹ́ òsì lẹ́fi mọ̀ wọn wọn yóò kàn lọ yí tẹ̀lé kan ló ti dolówó ẹ àwọn ọ̀gá ah, fámìlì wọn rẹ àìmọ̀ wọn sọ́kò òṣèlú oh, wọn rẹ àwọn ah, ti dolówó tiẹ̀ ní ọlọ́jọ́ náà láàlẹ́ o lọ́jọ́ náà àrámọ̀ ìtàlámì sọ̀tọ̀ mí kò yọ bẹ̀rẹ̀ mẹ́rin ẹni tó gbé alámọ̀tò kí ni alámọ̀tò sàn. na nígbà tó a sọ lè fún arákùnrin tán fọ̀ntọ́làkà fọ̀ntọ́làkà fọ̀ntọ́làkà ọba kú bẹ́ẹ̀. falabistu baliya ayé falabistu zamanan mo bá a bá ṣe sàdíẹ̀ wọ́n ti kìláàfù wa mẹ́rin pé àníbi wa sọ pé ìyá ọmọ àtẹ́lẹ̀lẹ́ mẹ́rin sáré ìyá ọmọ sọ ọmọ tó bẹ̀rẹ̀ mí rẹ̀ ìgbà wà nábì bí ọmọ tó gbé lórí wáyà mi ọsọ yìí pé mọ́tà kan láti àyà mẹ́yìn ọjọ́ kẹtàlá níbi dórí òun tó di èrò wọ̀nyọ́ àti irú wáyà mi àlẹ́bí ní àyìnà sáyìn rògbò ilẹ̀ yìí bó ṣe bèrè tẹ̀ tó dìde tó lọ kò tó tẹ̀jú díẹ̀ àbí ẹ tó bèrè bèrè ní ìṣẹ̀lẹ̀ ọdún ìgbọ́ta ẹ lọ wá wá fún mi wọ́n ní ọ̀tọ̀làbìnà àbáwá tàbábọ̀ tàbáwá káàkiri àkọ́yẹ́ kó jù kọjá dé ó ní àbárí ní lọ́ọ̀kẹ́ kò tó tẹ̀jú pé ah nígbà tó wá dìgbà táàrí mọ́ àgbà sọ fáwọn sàábà yìí pé jìbìrìlù bọ̀túmọ̀ sọ yìí pé làbí sùmọ̀lìyà àbí sọ fún pé jìbìrìlù ni ìwáyà sọ yìí pé umaru sọ yìí pé bá dàfà láti àyàmù ìwáyà mi nínú ìwáyà mi fàlìjáàmù wà láàárẹ̀ ò ní pé mumkin nígbà tó ti dìde tó ti bèrè bèrè tó ti dìde tó ti lọ kọ́rọ̀jà umar kọ́rọ̀jà rẹ̀ bọ́ta lọ ọba ṣìyà nǹkan mìíràn àwọn sàbẹ́tẹ̀ tọ́wọ́ alọ́tún wọn bá sẹ́ńdé padà tẹ̀gbọ́n bó ti dáre ń jẹ́ ó sọ fún wọn wípé jìbìrìlù nìyẹn umaru àti anabi ọwọ alábàárà sọ̀rọ̀ yẹn tóbi lẹni dọkẹló dọkẹta wọn ni umaru ọ̀rọ̀ jẹta ẹjẹ ìdálẹ ẹ atẹnumẹ ní sáàyè sọ mẹ tó wà ní tẹta o ìmọ alárọsọrọ ara nǹkan ẹ jìbìrìlù arọsọrọ adawari jamu gbogbo nínú àwọn ìwáyà tó sọ pé jésù adáta ya mìíràn wọn wà sàhíyà sọ àdéhùn àti níta nàbúdà mìíràn jamu so jamu náà ní gbẹtọ mọmkì náà yẹ kó nà kọdọ umar kọdọ kọlọjà má tí ẹni tó ti tó ti lọ àbí wàá sọ fún ọ pé jìbìlì lè yàn àtàkùn alẹ́kùn òdì ẹ̀kọ́ fa jìbìlì tó sọ ajá pé nísìnyí màláìka ó wá ní àwòrán yẹn ni falmàláìka Allah subhanahu wa ta'ala fún wọn níta àkàbà kásì kí ni o tashakul ká lè wá wá sí wọn níbi suratul bashar ṣùgbọ́n lọ́pọ̀ mẹ́mẹ́ kìí ṣe pé bọ́bá kìí ṣe páwọn ni wọ́n wà táìmù tó bá wù wọn o ọlọ́run sọ pé lọ́ọ́ báyìí nísìnyí lọ́lá wù ẹmọ pé ẹmọ bá sọ ọkọ sọ rẹ pé wọn lágbára ní ìtàkùn àwọn pé mo tẹ̀lé lọ gbági òkè lọ wojú ṣẹlẹ̀ mẹ́ta yìí ara o ọlọ́run ni ó fún ní kíni o ni ó fún ní agbára pé kò sí kíni o kú lọ eléyìí náà ṣe kẹsì àwọn mọ̀lẹ́kà ti wá dáadáa ọlọ́ba Ibrahim àbí ọlọ́ba Lut wọ́n ti wọ̀n láwùrọ̀ kíni láwùrọ̀ yẹn wọ́n lọ bá Mariam aláìjẹ́ sàlàbí ọ̀rọ̀ tó wọ́n lọ bẹ́ẹ̀ sàlàbí ọ̀rọ̀ náà sùdìmọ́ ìgbà àdàbí nìkan wọ́n lọ bẹ́ẹ̀ sàlàbí ọ̀rọ̀ kí sọ kí sọ ọmọ rẹ̀ sọ àwọn ọkùnrin kan afọ́jú àtúnígbà adẹ́tẹ̀ oníkàrà àtúndàkàgbà adẹ́tẹ̀ sọ fún ọkọ̀ bàbá so wọ́n ti lọ bá mọ̀lẹ́kà ní wọ́n sọ láwùrẹ́ so ihdar ọkùn min al-muhsinin ihdar ọkùn min al-muhsinin ọmọ yóò dèrè ka anna al-malaika tata'tik ó lè mà ó lè sọ yàtọ̀ kìí ṣe nǹkan tá a lè gbé dànù pé mẹ́lẹ́kà olè wá báyà náà ó tó di káṣí mọ kí sàtúrú pé nǹkan yẹn òsínlẹsùn pé kò ní wá báyà lọ ọlọ́run pé ọlọ́ba àwọn àrẹsọ yìí tó di òsínlẹsùn pé kò ní wá padà bá àwọn èèyàn wọn láwùjọ àwọn àrẹ táyé àárẹ àdìsí rà pé ànábì sallallahu alaihi wa alihi wasallam àwọn afọ àwọn ànítọ àdìsí yìí àtikílà léyìí pé ọjọ́ kẹta àtikílà eléyà àdìbò wọn ni àtàkùn yóò alẹ́ kùn dé ẹ̀nà kùn mú nípa àdìbò àdìbò àwọn afáwọn akókò ọ̀dà jáde wípé Jibril tó wá kọ́ wọlé ẹ̀sìn wọ̀nyí àbí sọ pé wá kọ́ ilé ẹ̀sìn yìí ni ó sì wà béèrè ìbéèrè mi fasabab ìdàbánà àléhi alḥukum asábàbò yàrá mọ́nkì náà tẹ́tù hàrà asábàbò ìfẹ́ bá ti pè ní sábàbò ìdàbánà àléhi alḥukum sọ̀rọ̀ alḥukum lè sábàbì wọ́n ní àwọn afáàní ìdá àkùnsáàbì tí wọ́n jẹ́ kúrò yẹn la ìdájọ́ lé lórí asábàbù ìdàbánà àlẹ́ yìí lẹ́xọ́kùn sọ́ọ́rọ̀ lẹ́xọ́kùn lè sábàbù tí wọ́n pẹ́ ẹ̀la gbé ìdájọ́ lé lórí àti pé ìdájọ́ yẹn náà yóò mọ̀ pàṣẹ ọdún ọdún àbí yẹn náà. eré eré ní síbi ìlùmítà ní sàmà nísìfà ó fa jìbìrìlà àádá ó ní sábàbù tí àtàtúmọ̀ asábàbù ìdàbánà àlẹ́ yìí lẹ́xọ́kùn sọ́ọ́rọ̀ lẹ́xọ́kùn lè sábàbù. so ó ní tó especially Jibril lọ́ha àdàrọ̀ rahmanu alayhi salam òun ni sábà bìtẹ́ àti kíni o tí a fi tẹ́bi sọ̀rọ̀ yẹn bá ní alayhi al-hukm gbogbo nǹkan tá a sọ pé wọ́n bá níbi àdéhùn yìí orí ẹ̀dá ń bá dáa so fa al-hukm sọ̀rọ̀ àlẹ́ yìí àtẹ́pẹ́tẹ́ gbogbo ẹni lóbi sọ̀rọ̀ sọ pé àtàkùn yóò alẹ́ nìkan nìyẹn kan so ló wá kọ́ni lẹ́sìn torí pé orí ẹ̀ ní gbogbo àwọn táwọn sọ̀rọ̀ bàdáyìn àwọn onímọ̀ sọ wípé àwọn méjì kan máa ní ẹnìkan pa ọ́nà ẹnìkan pààyàn máa ní agbóhùn ah, láti wá ọ̀nà àníbi ẹlẹ́rìí méjì ẹ̀sìn bá jẹ Abdullahi bá jẹ ní inṣàlá but ana shahid ala ana hada fulan wọ́tara fulan ilé ẹni mọ́ṣàlá ṣẹ̀rí tó àìlẹ̀ ọba ti jẹ́rìí pé ẹni ló pa ẹni o ṣẹ̀bùrẹ́ àwọn méjì àwọn ta ni kíkọ́ ni tó dájọ́ ẹ̀ ṣàrídáàjì ló ṣe nígbà tá a ti ní ṣàyídá náà jẹ́ pé ẹni tí kíni o ti pa padà nù àbápá bá a ti pẹ́ ní ìtẹ́kọ̀ pẹ́ iná bá dé padà pé ọ̀rọ̀kọ̀rọ̀ kó sàánú gẹ́gẹ́ ni o kọ́ sàánú so yóò sẹ́ni pé àti kíní ẹ̀gbọ́ inú àbí bóyá àti ẹ̀rí dáadáa àbí bóyá akẹ́tẹ́ ń sẹ́lẹ̀ tiwa ní o àbúrò nǹkan tó lè wà kí ni hukumu ta mada akamna ala ana rajul min qabl fatannahu nar fal hukmu alaykum wadih anawo tó wọ nǹkan tẹ́yìn fìlẹ̀ gíọ́ nìsọ́ọ̀bù náà fìlẹ̀ gíọ́ yorùbá ní ọ̀rọ̀ tọ́ni lágbáyé ló ń wo sì jẹ́rìí tọ́ni náà ọba gbé owó ń fi ọba kọ́ni ọba kọ́ni àrí owó wọn á wọn náà owó ọmọ sì dùkú owó tó múlẹ̀ lọ́wọ́ ẹ̀rẹ́ ìkẹ́kọ̀ọ́ ní owó ọ̀tẹ̀ ní olóṣù. a ní ìṣẹ̀rí àṣùnà خلاص السبب إذا بنى عليه الحكم صار الحكم للسبب نعم فختاما هناك قاعدة تطلب بينها نقول إذا اجتمع متسبب إذا اجتمع متسبب أو قواعد هي أوصي بذكاء أو ضوابط إذا اجتمع متسبب ومباشر فالضمان على المباشر إذا اجتمع متسبب والمباشر فالضمان على المتسبب فالضمان على المباشر استغفر الله فالضمان إذا اجتمع متسبب ومباشر استرح إذا اجتمع المتسبب والمباشر فالضمان على المباشر إلا استثناء إلا إذا تعذرت إحالة الضمان عليه إلا إذا تعذرت في حالة الضمان نعم في حالة الضمان عليه فيكون على المتسبب إلا إذا تعذرت في حالة الضمان عليه فيقول على المتسبب <laughs> هذه القاعدة فيما فيها Atap semua. إذا اجتمع المتسبب والمباشر فضمن العمل المباشر إلا إذا تعذرت إحالة الضمان على المباشر kila wa sebe adao fayakuna lal mutasabbib kini suma kaja la yibe mutasabbib ida kitaba al mutasabbib al mubashir lisa ma won kawo ma won kawo arabi àti jibril odo ko ale ko ari tal mutasabbib fa jibril fal mubashir din sala ye ko fún wa fa rasul sallallahu alaihi wasallam abe ko fa da kan sọ yibe àtàkùn ìwà àlùkò dé nìkan eléyìí wọn níbi kan dáadáa àmọ́ tó bá jẹ́ pé bí nǹkan tí yóò dáa ni sabari mubashiru àti mutasabibu níbi nǹkan tàkítà máa mutasabibu alimubashiru fàgbọ̀mọ́t alimubashiru ẹni tí ó bá ṣáwà nǹkan tó gẹ́gbọ̀n ló sì gẹ́gẹ́ ọlọ́jà gbèsè masalan rọ́jòló hafara gbẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ gbẹ́kẹ̀ gàdá àdúgbò ọ̀wà wọn ti parí ẹ̀ wọn ò sì kọ́ bọ́ orí ẹ̀ tẹ́mẹ́símẹ́sí nàìjíríà yìí tẹ́pẹ́ kàmọ́ wíṣẹ̀ náírà yìí ẹni olóògbé wàá olówó ìlọgbẹ kankan yẹn ẹnìkan wàá dúró mbẹ ntiẹ sétí kankan yẹn pé yóò yanjú wò àbí àbí ń ṣe kankan so táìmù ìgbà tó ṣe nǹkan tó dúró mẹ́ta ẹlòmíì wàá ń bọ̀ owó ọmọ olóògbé bí bó ṣe dúró pé nǹkan yẹn títí ibẹ̀ ó fúláàtì lọ ni àbí bóyá ó ti ẹ̀ wọ́jà àbótí ẹ̀ débẹ̀ bí ó ṣe rúrò bẹ́ẹ̀ ọba sáré bùkà aládìgírí ah, kankan kankan kò wó kò wó lẹ̀ àfi gbẹ̀lú kankan àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ó dé ọba ti ẹni tó wà ní jìgàdá ọba ti nù rẹ̀ mẹ́rin wọn mọ̀tàkà bí fi ájẹ́ lọ́kọ̀dé yá hafir olùbẹ̀rẹ̀ àwọn sọ́ọ̀hìn olùbẹ̀rẹ̀ mẹ́rin wọn mọ̀ bá aṣọ ẹ̀tọ́ ti yẹ fàdọ̀ mẹ́rin náà mẹ́rin الضمان عليك الضمان عليك يبقى المباشر اه ما بياخد على نعم ẹ bá wo ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlà ìdàtà ọ̀dà ọ̀tún ìhálàtà dọ̀mẹ́n al-mubashir fa'ala al-mutasabbil hinaydin kaga tani ngẹ́lẹ̀ ẹni tí dùn mẹ́ ó ti ẹ̀ ń sèkí ní lajá bá ń lé bọ̀ lajá ń lé bọ̀ ní bá ń farò ọ̀fẹ́ nyẹ́ra rẹ̀ ọ̀sá kọ́tọ̀ fẹ́lẹ́ bẹ́ẹ̀. الضمان على على الكلب الشيخ عبد القادر الضمان على الكلب هنا تعذرت الضمان على الكلب ف صار الحكم على من؟ فذلك عليك يا أخ عليك ثم عليك فإن شاء الله ففي هذه كفاية إن شاء الله تعالى فنقفها هنا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا تبارك الله في الجميع والسلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا